أصحابه أجمعين قد قفوا الله سبحانه وتعالى أشياء صلاة فوانا بوا صلى الله عليه وسلم أتي وعلي أتي وصحابه نبا مسي أرلون به وسقينا هذا القرآن يهدي للتي هي أقوى طلبني القرآن يوم يوم جوي ibi tọ́nà ni mo fi máa ń sọ pé ẹni tí ó bá ń tẹ̀lé Al-Qur'anul Karim ọ̀nà kì í di méjì ní ojú ẹni ká tó wá sọ pé yóò di mẹ́ta àbí mẹ́rin torí pé ní tó jẹ́ ọ̀nà gangan òun ni al ni yóò júwe fún wa Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní takafala Allahu ta'ala liman qara'a kitabahu wa amila bima fihi alla yadilla fi dunya wala yashqa fil akhirah ó ní ọlọ́run bá fún wa ní ìdánilójú pé ẹni tó bá ń ka alukoran tó dẹ̀ tẹ̀lé nǹkan tó wà ń bẹ̀ ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ kò ní bọ́ sínú mistake nínú ilé ayé bákan náà kò ní jẹ́ nínú ẹni tí ó sàbámà lọ́jọ́ alkiyama torí ẹ̀ ni a fi ń sọ nípa alqawaid alqur'aniya fi tanmiyati dhatiya àwọn principles alqur'an fún personal growth and development والعلاقات الجميلة àti láti build relationship pẹ̀lú àwọn èèyàn nígbà tó jẹ́ pé a lè dá exist lénìí inshallah ta'ala ibi tí a fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni aya Suratun Nisa Quran chapter four verse thirty two tọ́lọ́ba ti ń sọ fún wa pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd. للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ọlọ́run bá sọ fún wa pé wàlá tàtàmánà o máa fàbọ́lá lọ́hùn bí báwọ̀dọ̀kùn alábàá ọlá ni ẹ má máa tàn má ẹ má máa wíṣì fún nǹkan tí ọlọ́run ọba tó fi fi àwọn kan nínú yín ṣe àjùlọ fún àwọn kan lirijali nasibu mimma iktasabu àwọn tí wọ́n jẹ́ ọkùnrin e nǹkan tí wọ́n bá ṣe wọ́n nípìn lórí nǹkan tí wọ́n bá ṣe wali nisa'i nasibu mimma iktasabna àwọn tí wọ́n jẹ́ obìnrin àwọn náà ní ìpín lórí nǹkan tí wọ́n ṣe pẹ̀lú gbèsè ayé wọn wasalullaha fadlihi alima ọlọ́ọ̀bá ní ẹ máa béèrè àjùlọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba tó máa gbogbo nǹkan ní àmàta ni ah, kọ́ ìdá níbi àyà yìí ó ní pé la tatamannaw ma faddala Allahu bí ba'dakum ala ba'd ẹ má máa wíṣe fún nǹkan tí ẹ bá fi ju ara yín lọ tabari lè tẹ pẹ̀lú kọ́ ìdá títí àná <clears throat> nígbà tí a ń ṣàlàyé pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní inú alukur'anul karim ọlọ́run bá kọ́ wa lẹ́kọ̀ọ́ <clears throat> pé àwa tí a jẹ́ mùsùlùmí kí a gbìyànjú <clears throat> náà tọ́lọ́run bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ <clears throat> nípa àyà pé kọ̀dẹ̀ alimakulu onáyàsí máṣọ́rọ̀bà pé kí gbogbo àwọn àtàjẹ́ mùsùlùmí ká gbìyànjú ká mọ strength wa so a máa ju ara wa lọ a dẹ̀ máa ma àwọn nǹkan kan ṣe ju ara wa lọ ẹ bá wọ àyà a fi establish pé nínú fífẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala masharibu wa àwọn nǹkan tí a ní strength ń bẹ yóò yàtọ̀ sí ara wọn pé kò discover strength ló jẹ́ kí n mú alimam malik àti abdullahi ibn abdulaziz al-umari tí àfa al-umari tí wọ́n ń kọ lẹ́tà sí imam malik pé kí wọ́n máa ṣe bí àwọn náà ti ń ṣe imam malik àwọn máa ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà al-umari ó máa ń ṣe ìjọsìn ní gbogbo ìgbà ó wá ibada pé kí imam malik náà kó ráyé sá kó kó má wà lóhùn nìkan pẹ̀lú ọlọ́run ọba kó má jọ́sìn pé kó fi pé gbogbo à ń ṣe halakot kó fi kalẹ̀ méjèèjì iṣẹ́ ẹ̀sìn ni Imam Malik wa kọ lẹ́tà sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala qasama bayna al-ibad ó ti pín in tó fẹ́ pín láàrin ẹrú ẹlòmíì ọlọ́run bó fún lówó yóò máa fi ṣẹ̀sìn ẹlòmíì ọlọ́run bó fún ní strength yóò máa fi ṣe ẹ̀sìn ẹlòmíì ọlọ́run bó fún ní wisdom ẹlòmíì sacrifice ọlọ́run bọ̀ fún sọ pé kóníkàlùkù máa máṣọ́ọ̀bù rẹ̀ kó dẹ̀ develop ẹ̀ kó strengthen máṣọ́ọ̀bù ìyá níbi tí strength rẹ̀ wà. na tábàrí ilé ìtìyẹn mélòó ọlọ́ba sọ fún wa pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd. olúwa ni ẹ má máa wíṣì fún àwọn abala tọ́lọ̀ fi ní pé kí ẹ jura yín lọ. torí pé tábà ti understand pé a máa jura wa lọ láwọn aspect kọ̀ọ̀kan ẹlòmíì owó lòun fi owó ni ó ní jù ẹlòmíì ìmọ̀ ni ó ní olúwanírú àwọn nǹkan tá a bá fi jura wa lọ báyìí ká má máa tàn náà a máa ń tàn máa dáadáa kí ni applications àyà yìí inshallah a máa máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ lọ níbàámu sí tó wà nínú musnad imamu ahmad oní qalat oní umu salama oní ya rasulallah eré ojúṣe ọlọ́run bá yagzu arrijalu wala nagzu wala na nisful mirath olóòní eré ojúṣe ọlọ́run yagzu arrijalu wala nagzu àwọn ọkùnrin máa ń jagun wọ́n máa ń ṣe jihad àwọn obìnrin ò kì í ṣe é bákan náà àwa nínú ogún ìlàjì ni àwọn obìnrin ìlàjì la máa ń gbà kí ló fà á gbígbà tí mo sálámà ń béèrè pé àwọn ọkùnrin àwọn lọ́pọ̀tunítì jù wá lọ àwọn lọ jihad tá bá tún fẹ́ pín ogún ìlàjì tọkùnrin kan bá gbà ìlàwó gbà obìnrin méjì ló ṣe déédéé ọkùnrin kan ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wa sáyà kalẹ̀ ìwáyà sọ pé fa anzal umu salama ó ní ọlọ́wọ́ sáyà kalẹ̀ fánàbí pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dukum ala ba'd ẹ má máa wíṣì ẹ má máa tàn máa لوري tọ́lọ́run bá ti fún àwọn kan lórí àwọn kan òtá bá wo ìṣẹ̀lẹ̀ tó bí ìsọ̀kalẹ̀ àyà yìí Umm Salamah radiyallahu ta'ala anha ó ló ń bèèrè lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam kí ló fà á tí àwọn obìnrin táwọn náà ro status ọkùnrin kó jẹ́ pé àwọn náà máa jagun pẹ̀lú àwọn ọkùnrin bákan náà kí ló fà á tó jẹ́ pé àwọn obìnrin ṣé àti wọn nínú ogún tó kù bá fi kalẹ̀ ìlàjì tọkùnrin ni ọlọ́ọ̀bá respond lẹ́yìn tó sọ pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ẹ má máa wish ẹ má máa tàn máa fún ní tọ́lọ́wọ́n bá fi fi àwọn kan ṣe ọ̀gá àjùlọ tó fi ṣoore àlékún fún àwọn kan alimami Saidi alayhi rahmatullah wọ́n ṣàlàyé applications àyà yìí màá wíṣì láti ka ẹni tí wọ́n sọ ogun díẹ̀ wọ́n ní yanha ta'ala al-mu'minin an yatamanna ba'duhum ma faddala Allahu bihi ghayrahu min al-umur al-mumkina wa wọ́n ní ọlọ́ba ń kọ̀ fún àwọn àtàjẹ́mú ọlọ́ba ń kọ̀ fún àwọn ẹrú ẹ̀ pé kán mọ̀ máa tàn mọ̀ kán mọ̀ máa wíṣì fún nǹkan tí ọlọ́run bá fún ẹnìkan jù wọ́n lọ minel omori lè mú mi kìnnà nínú nǹkan tó jẹ́ pé tòótọ́ ó possible láti achieve wà ghayri lè mú mi kìnnà àti nǹkan tí ó possible láti achieve àwọn nǹkan tí a máa ń envy ara wa lé lórí àwọn míì wà ń bẹ tó yẹ pé tó bá wọ ọlọ́run tí a bá struggle fún èèyàn lè attain àwọn míì wà tí ò sì tí ò ṣe attain nínú àwọn ètò ṣe attain ò ní wealth tí èèyàn bá gbìyànjú tó bá wu ọlọ́run ọba èèyàn náà lè ní láárí àwọn ètò ṣe attain ò ní beauty kó jẹ́ pé ìyàwó méjì ó wà ní ọ̀dẹ ọkọ ẹnìkan òun jẹ́ ẹni tó rẹwà jẹ́ ẹnì kejì lọ kó wá jẹ́ pé odò concern ẹnì kejì náà ni pé bọ́dì tòun náà bóòlù ṣe fẹ́ improve ẹ̀ tẹ́ bá wọ́rọ́ ẹni yóò ṣe ìṣekúṣe yóò ṣe nǹkan tí ò ní ìtumọ̀ ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض ẹnìkan bíòdì tiẹ̀ bọ́lọ́run bá ṣe dá ẹni tó rẹwà ni gairu mumkina min al-umuri gairi al-mumkina nínú nǹkan tí ò possible kò ní ẹni tó jẹ́ pé bíòdì tiẹ̀ lẹ́sà kó sọ pé òun fẹ́ improve lórí bíòdì tòun tó fi ṣe déédé pẹ̀lú ẹnì kejì tí ọkọ fẹ́ àbí ẹnì kejì tí wọ́n jọ pàdé níta onífàlẹ́ tàtàmẹ́nà nìsá o kọ̀sọ́ ìsọ̀rìjà àwọn tó jẹ́ peculiarities tóbìnrin peculiarities tóbìnrin káwọn ọkùnrin máa máa wíṣe bákan náà kí àwọn ọkùnrin máa máa wíṣe láti máa ṣe ìṣe tó jẹ́ pé tóbìnrin gangan ni fàlẹ́ tàtàmẹ́nà nìsá o kọ̀sọ́ ìsọ̀rìjà káwọn obìnrin máa wíṣe àwọn nǹkan tó jẹ́ pé ó peculiar sáwọn ọkùnrin alẹ́tì bí afadọ́làhùmùlọ́hù alánisa àwọn nǹkan tọ́lọ́ bá fi ṣe àwọn ọkùnrin lọ́gàá fáwọn obìnrin wàlà sọ ibùl fàkìrì wà nàkṣe hálàtàlgínà kẹ́ni tó jẹ́ pé kò ní ẹni tí ò ní àní tó àníṣẹ́kù kó mọ̀ máa gbé ojú sọ́dọ̀ ẹni tí ó ní ní gbogbo ìgbà kó jẹ́ kó gbogbo ìgbà tẹ́ni yẹn tó bá ń kọjá pẹ̀lú dáadáa tọ́lọ́ ń ṣe fún iná lójú rẹ̀ ó máa wà ń bẹ́ẹ̀ pé ah iṣẹ́ ọ̀nà àkọlájọ ń ṣe ni ẹnìkan ni ah, ó máa lágbára ọ̀rọ̀ ọlọ́nà lágbára nǹkan tó jẹ́ pé géèrò mọ̀ kìnnà èèyàn lè ṣiṣẹ́ bọ́ ó lè fagídí sọ ara rẹ̀ di bó ṣe fẹ́ ọlọ́run bá ló ní fadlu ti máa ń fẹ́ tó bá wò bẹ́ẹ̀ náà ni mà mina al-umuri al-mumkina wa ghayri al-mumkinati àwọn nǹkan tó rọrùn láti achieve àtàwọn nǹkan tí ó rọrùn ọlọ́ni ọmọ àtàmá rẹ̀ ó ní bákan náà lè anna àdà owó alhassad bí àìní tí yàn bá ti ń fókọ̀sì ẹni tó ní ju yàn lọ yóò máa bí ìtànpé ní kéta gangan ó ní tamanni ní matillahi ta'ala ala ghairik an takuna laka wa yuslabu iyaha ó jẹ́ pé èyí ó máa tàn máa ìkẹ́ ọlọ́run tó wà lára ẹnìkan pé kókù lọ́dọ̀ rẹ̀ kó máa bọ̀ lọ́dọ̀ tìyàn fàpèjúwe ní ìsìn ẹni tọ́lọ́ ọba fún ní kọ̀bùwòlù pẹ̀lú mímọ́ rẹ̀ tó fún ní ṣòwúrọ̀ kí wọ́n máa tàn máa pè èèyàn lè kọ ẹ̀kọ́ bọ́ alikọ̀bùwòlù ni pé kí ọkàn àwọn èèyàn kó so mẹ́ ẹnìkan ọlọ́run ọba fi ìfẹ́ ẹnìkan sẹ́mi àwọn èèyàn kò sẹ́ni tó lè ṣe ju ọlọ́run lọ tà sọ ọ́ náà tó bí bá ṣe rí gbìyànjú gẹ́gẹ́ bí káwọn asálàfọ́nà sọ̀rọ̀ ó ní ó ní fẹ́ni tí ó máa ń try láti impress tó máa ń impress àwọn èèyàn ó ní wakọ̀dẹ̀ alima ó dẹ̀ mọ̀ pé anna kulubal ibad biyadillah ó sì mọ̀ pé ọkàn àwọn èèyàn ọwọ́ àárín ka méjì ọlọ́run ọba ló wà bóòlù yóò ṣe wá máa tàṣọ́nà alinas kí ẹ máa try láti impress àwọn èèyàn pẹ̀lú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe fún yẹn nínú mímọ́ nítorí pé èèyàn ti ẹ̀ àbéèyàn mọ̀ jù lọ ojú ò wá sí lára tèèyàn bójú ṣe wà lára ẹ̀ ó ní wàlẹ̀ anáwó yaqtadi as-sukht ala qadarillah eléyìí ò jẹ́ kí èèyàn máa bínú lórí kádàrá ọlọ́run wàlẹ̀ ikhlad ila al-kasali wal-aman nígbà míì ó lè sọ̀yàn dẹni tó jẹ́ pé yóò wà perpetually lazy yóò dẹ̀ jẹ́ pé al-aman al gbogbo àwọn wishes tí ò bá láàkẹ́ ìmú èyí máa wíṣẹ́ fàpèjúwe nísìn èèyàn lè máa wíṣì pé kẹ́ni tó dáadáa ń ṣẹlẹ̀ sí yẹn pé kí tiẹ̀ bàjẹ́ fàpèjúwe ẹ wo obìnrin méjì tí mo mú wa nínú tó máa ń jẹ́ problems fún àwọn obìnrin naturally tọkọ wọn bá fẹ́ fẹ́yàwó mi ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa wà concerned pẹ̀lú pé kí ni extent beauty ẹnìkejì yẹn tó bá jẹ́ pé ó bá rẹwà jù wọ́n lọ àdánwò dé beauty àdámọ́ tọ́lọ́ba máa dámọ́ oníkálukú ni so kan wá sọ pé ọpọlọ yẹn ló wá gbé síbẹ̀ ìgbà míì ó lè wíṣì pé ẹni tó da yẹn gan kí tiẹ̀ bàjẹ́ kí nǹkan kan ṣe fi jẹ́ pé ìtọ́lọ́wọ́n bá fún lóore yẹn kó má sí bẹ́ẹ̀ náà abẹ́ tó náà jẹ́ pé àbí tó ní ṣe pẹ̀lú mímọ́ ni patronage níbi iṣẹ́ ni irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹnìkan lọ́nà òbó nìkan patronize ṣọ́ọ̀pù yìí wà ara wọn ọlọ́run fún òun ní kọ̀bóòlù wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ra nǹkan lọ́dọ̀ ẹ̀ tí wọ́n bá wọ pé kó tiẹ̀ kú ìyẹn lè máa ro ìròkúrò sí a máa jura wa lọ olúwa níbi tá a bá fi jura wa lọ yẹn wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ẹ má máa gbọ́kàn síbẹ̀ ó ní wa innamal mahmud amran máa padà wá síbi eléyìí ṣéèkù ní nǹkan tá ní àwọn nǹkan tá a bá fi jura wa lọ tí ò ṣe é lé bá tí ò ṣe é ṣiṣẹ́ fún nǹkan méjì ni an yas'al abdu ala hasabi qudratihi bima yanfa'u min masalihi ad-diniyya wa dunyawiyya kóníkàlùkù struggle láti àtẹ́yìnì nǹkan tí yóò jẹ́ kí ilé ayé rẹ̀ àtàlùkìyàmọ̀ rẹ̀ kó nítumọ̀ tí wọ́n bá nímọ̀ tí àwọn èèyàn bá fókọ̀sì rẹ̀ bọ́n ṣe fókọ̀sì ẹlòmíì ìwọ́n máa ń lọ́wọ́ ọba lọ máa ṣe ń tágbára rẹ̀ ká popularity ò nítumọ̀ kankan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba tó bá pẹ́ nìkan bá rẹwà jù ọ́ lọ ìwọ náà wo ibi tí ìwọ náà tó ti catch up pẹ̀lọ́kọ wo ibi tí wọn náà ti win ní àtọkọ kó wọn kí gbogbo à ah, ọ̀dọ̀ ìyàwó yín lẹkùn lọ ọ̀dọ̀ kìíní kan lẹkùn lọ eléyìí ẹnìkan kò ní ìdè ó lélẹ la kọ́kọ́ kí ìyẹn gbìyànjú pé bóòlù náà sì fẹ́ rí dáadáa ṣe nínú ìsẹ̀mí òun ẹlẹ́ẹ̀kejì amin kẹwàá máa béèrè tọ́lọ́run bó fún ẹ̀yin náà pé ọlọ́run ṣàánú o náà ti ṣílẹ̀kùn ìmọ̀ fún lágbájá ọlọ́run dákun ṣílẹ̀kùn ìbáàdà fẹ́mi náà sọ pé ìwọ náà fẹ́ máa struggle pé bí àwọn èèyàn ṣe rí ẹni yẹn níwájú kán rí ìwọ náà níwájú ó lè bí ìwọ náà lè wo nǹkan míì tó ní strength ibi tí àwọn nǹkan ibi tó ṣe pàtàkì èèyàn méjì tọ́lọ́run bá jọ kẹ́ àwọn méjèèjì ó dẹ̀ tún máa ara wọn ẹlòmíì tó jẹ́ pé ọlọ́run bá náà ń lò ó ní sábàbí dáadáa fún dáadáa kan tí ń ṣẹlẹ̀ torí pé kì í ni nọ́mbà one lórí dáadáa yẹn ó dẹ̀ tún lè padà ní problem eré ilé máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn fadlu tọ́lọ́run bá fún àwọn èèyàn kan kódà nígbà míì ayi máa ń rò pé wọn a rẹ bọ́lá ọba ló ní nǹkan yẹn Allahu a'lamu haythu ibi tọ́lọ́ bó fi nǹkan ẹ̀ sí ọlọ́run ọba ló mọ̀ á pé deserve láti ní nǹkan báyìí ọlọ́run ọba ló mọ̀ á was'alu Allaha min fadlihi ìwọ struggle lórí ṣẹ́mugá àti sọ̀rọ̀ mashrub lánàá kí ó kálukú wo strength tiẹ̀ develop strength tiẹ̀ náà má wá béèrè àlékún nítorí wọn náà fi ju ẹlòmíín lọ má struggle lórí tẹni tó ti wà established lọlọba subhanahu wa ta'ala sọ pé li rijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna so sheikh wọn ní gbólóhùn ọlọba sọ pé àwọn ọkùnrin wọn ní pín wọn ní pín tán bá gbìyànjú fún èyí tó ń kakó bá struggle fún pẹ̀lú àánú Ọlọ́run ọba iná ni ó jẹ tiẹ̀ wọ́n ní ay min amalihim almuntija lilmatlub kálukú náà ló ní tó lè ṣe tí ó fi rí one or two things tó lè refer sí gẹ́gẹ́ bí achievement tiẹ̀ náà ká má jókòó ti àánú ọlá tọ́lọ́n ṣe fẹ́ nìkan ó ní wà lè ní sáyé náà sí ibùdó mọ́tàsábì obìnrin náà àwọn náà ní nǹkan tá lè ṣe tó jẹ́ pé nígbà ṣe jóbìnrin yẹn náà àwọn náà ò nípìn dáadáa ó ní fakolo min um لا يناله غير ما كسبه وتعب فيه in tó ń kálukú achieve nǹkan bá ti kádàrá pé yóò rí achieve lẹ́yìn iṣẹ́ lẹ́yìn wàhálà ni tí a bó tún padà síbi anábì alama yanfa'u nítorí bá máa wà beneficial fún wọn focus lórí ẹ̀ wasta'in billah máa wá ìkùn lọ́wọ́ ọlọ́run ọba wala ta'jiz má sì wà discouraged kí wá ní gẹ́gẹ́ bí mo fi máa ń ṣàlàyé nípa àwọn majalet àwọn areas tó ti yẹ kí a apply tó ti yẹ ká apply principle yìí wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd olúwa ní èmi máa wíṣì fún àwọn nǹkan tẹ́ fi jura yín lọ tí ò ṣe é achieve gẹ́gẹ́ bí examples tí mo mú wa ẹ wo aṣọ́rọ̀ kéèyàn popular ọlọ́run ló ní o ló máa ń fẹ́ tó bá wo wọ́n ní alimam malik rahimahullahu ta'ala alimam shafi'i ṣé imam shafi'i ni wọ́n ló máa ń sọ pé wọ́n ló máa ń sọ yìí pé layth afqahu min malik ó ní imam layth ó ní ó ìmọ̀ ju imam malik lọ ṣùgbọ́n nínú àwọn méjèèjì tààlà náà ọba subhanahu fún ní kọbúl tó jùlọ alimam malik ni alayhi rahmatullah so onímọ̀ méjì máa ń wà ọlọ́run bó fún ẹnìkan ní kọ̀bólò ju ẹnìkan lọ tẹ́bá wo ìmáàmù Layth ya subhanallah ìmáàmù Layth ohun tó wá ń fi dúkìá rẹ̀ ó fi ń sọpọ́tì alimam Malik àárín àwọn méjèèjì masha allah káàfọ́wà tó jẹ́ pé ó mọ̀ ju kọ̀líìgì rẹ̀ lọ bọ̀ ọlọ́run bá ní kí ojú àwọn èèyàn kó wà lára kọ̀líìgì rẹ̀ àpéjúwe kan nìyẹn àpéjúwe míì òun náà ni àpéjúwe bíútì tí mo mú wá kí ló fà á lẹ́ni tó jẹ́ pé àwọn òdòdó obìnrin wọ́n fẹ́ di pupa torí àwọn ti rò pé pupa ni ó ń tajà subhana subhanallah ebi àwa náà máa sọ black eye shine tẹ́lẹ̀tẹ́lẹ̀ wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd olúwa ní in tó bá dé in tọ́lọ́wọ́ bá fún ní kálukú ọlọ́wọ́ bá máa fún ní kálukú ní ọlọ́wọ́ fún ní kálukú ní strength strength òun náà speech pé yóò máa yóò mọ ọ̀rọ̀ yóò máa sọ yóò máa gbé kalẹ̀ tó bá tiẹ̀ sọ pé o fẹ́ gbìyànjú kí wọ́n náà kọ́ èdè kó o mọ̀rọ̀ sọ ṣé diction tó fi sọ ṣé wọ́n náà ló tún produce ẹ̀ fúnra rẹ̀ àwọn kan míwà tó jẹ́ pé mumkina tó tọ́ èèyàn lè achieve ẹ̀ àwọn kan sọ àti ẹgbẹ́ gayrol mumkina kò possible àwọn nǹkan tó jẹ́ pé deposit tọ́lọ́wọ́n bá ti fi sóníkálukú lára ni kò sí change ẹ má jẹ́ kí focus wa máa lọ síbẹ̀. Si káfí wá lóòzì mọ́ṣúrọ̀bù bí mo ṣe fẹ́ kárí létẹ̀ ni káfí lóòzì strength tiwa tọ́lá bá sọ kọ̀dẹ̀ alima kullu unasin mashrabahu pé ọlọ́run ọba ti fi ibi tó ń kálukú ó ti ṣoríire ó ti fi hàn tá a bá lè jókòó tá a bá lè wo nínú àwọn tí ó wọlé sínú àyà yìí ó ní alfawarik recognition alfawarik bayna rijali wa nisa tá a mọ̀ pé ọkùnrin àtobìnrin àríbá kan náà tẹ bá wo ìpìlẹ̀ àyà pẹ̀lú sábàbù nùzọ́ọ̀l ọmọ sálámà ló sọ pé wà nábì kí ló fà á àwọn ọkùnrin àwọn ń gba nǹkan ẹyọ kan táwọn bá mú ẹyọ kan ẹyọ tọkùnrin kan bá mú nínú obìnrin ni yóò múrú ẹ sòbí ìgbà tó ń status yìí ó ga ju tiwa lọ bí jihad ṣe lọ́lá tó àwọn ọkùnrin nìkan náà máa ń lọ ilé làwọn obìnrin máa ń wà nígbà tó respond ọlọ́ba ni wala tatamannaw ma faddala Allahu bi على بعض. ba'd bó ṣe jẹ́ pé àwọn ọkùnrin ní status jù yín lọ láspect yẹn ẹ má máa ran kàn because nǹkan tí ò ṣe é lé bá ní ká gbà pé al-iman wujubu al-iman bil-fawariq bayna ar-rijali wan-nisa a gbọ́dọ̀ gbà pé certainty reality ni pé ọkùnrin wà ahead obìnrin gbogbo tí a bá rí kó jẹ́ lóbìnrin ọkùnrin wà ahead ẹgbẹ́ yorùbá náà máa ń sọ wọ́n ní kò sí àpọ́nlé fólórí tí ò ní adé orí ìyá ni kò sápọ́nlé fóbìnrin tí ò lọ́kọ ọlọ́ba ni wàlẹ́ isa dhakaru kal untha ọkùnrin àtòbìnrin wọn àrí bákan náà ọlọ́ba ni wàlẹ́ rijali alayhinna daraja àwọn ọkùnrin wọn nípò nínú bọ́lọ̀ ṣe ṣètò ayé ju àwọn obìnrin lọ so alfawari kìí a gbọ́dọ̀ recognize ẹ̀ sheikh wa bakr bin abdullahi abu zayd inú tírà àwọn rasatul fadila wọ́n ní alfawariku bayna rajul wal mar'a wọ́n ní ìyàtọ̀ tó ń bẹ láàrin ọkùnrin àtobìnrin aljasadiya wal ma'nawiya wa shara'iyya ìyàtọ̀ bíòdì wọn bọ́lá ṣe dá oníkálukú bí ara ọkùnrin ṣe rí ó yàtọ̀ sí tóbìnrin bákan náà ìyàtọ̀ ti ṣẹ̀ríà náà wà àtàwọn nǹkan míì tó jẹ́ natural endowment ó ní sáàbìtà tún nǹkan tó rinlẹ̀ ni pé ọkùnrin yàtọ̀ sóbìnrin ó ní qadaran wa shar'an wa hissan wa aqla nínú kádàrọ̀ ọlọ́run nínú ṣẹ̀rẹ́ ọlọ́run inú tó kálukú náà lè fíìl inú làákàyè ọkùnrin àtòbìnrin kìí ṣe nǹkan kan náà so àwọn nǹkan tó jẹ́ peculiarities ọkùnrin kóbìnrin máa yàn fún àwọn nǹkan tó jẹ́ peculiarities ọkùnrin èké eh, tó jẹ́ ti obìnrin kọkùnrin náà máa yàn fún ẹ wo orú ọ̀rọ̀ àtẹ̀fẹ́ríkù fìlmìíràn ọkùnrin àti obìnrin wọn nígbà kankan náà kóbìnrin máa máa contemplate ẹ pé ah olùṣèwà rí báwọn bẹ́ẹ̀ náà ni àṣàhádà ṣàhádà ọkùnrin ẹyọ kan ó ṣe déédéé ṣàhádà ìyẹn witness witness ọkùnrin kan ó ṣe déédéé witness obìnrin méjì ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض kẹ́nìkan mọ̀ gbà bó wà ní orí ẹ̀ náà ní ìsìn ọkùnrin wa àwọn ọkùnrin máa ń gbádùn o èyí ó kàn jókòó kalẹ̀ yóò máa tẹ fóònù yóò máa lóun ti láwà Quran àbí kó máa gbọ́ news olóòrò dẹ̀ máa dá lọ yóò máa dábọ̀ ah, ah, èyí ọ̀rọ̀ sílámù ẹgbẹ́ wa lágbára ìwọ ọlọ́run ni kò máa lọ kitchen kó ń sọkọ rẹ̀ wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala kó náà kàn máa jẹun yorùbá sọ pé obìnrin ni ajínàṣẹ tí jẹun ajígbọ́n ni ìtumọ̀ ẹni pé ọkùnrin ni máa struggle so kóbìnrin má máa wò pé òun náà fẹ́ ṣe bí ọkùnrin tó bá ṣe bí ọkùnrin wàá yẹ̀yẹ́ òní enjoy life ẹ̀ kọkùnrin náà má ṣe bí obìnrin anábìwá sallallahu alaihi nínú application yìí ìlú bí tá nàbí fi làánà àwọn ọkùnrin tá máa ṣe bí obìnrin bóyá nínú bá ṣe ń sọ̀rọ̀ àbí bá ṣe ń rìn àbí bá ṣe ń múra nínú sọ Bukhari anabi wa sallallahu alaihi wa sallam anabi la'ana rasulullahi almutashabihina minar rijali bin nisa hadith ibn abbas anabi ní àwọn ọkùnrin tí wọn máa ń fẹ́ ṣe bí obìnrin Ọlọ́run láàánà wọn anabi láàánà wọn wal mutashabihati minan nisa ibi rijali àtàwọn tí wọn máa ń ṣe bí ọkùnrin nínú obìnrin hadith ibn abbas ni obìnrin tí ń ṣe bí ọkùnrin nínú múra nínú sọ̀rọ̀ ọkùnrin tí ń ṣe bí obìnrin nínú sọ̀rọ̀ nínú ìmúra ọlọ́nla náà bẹ́ẹ̀ náà nínú rìwáyà mi anábì ní sallallahu alaihi wasallam láàánà rasulullahi ar-rajula yalbasu lubsata al-mar'a obìnrin tí ọkùnrin tí ń wọṣọ ọkùnrin tí ń wọṣọ obìnrin ọlọ́ọ̀bá láàánà anábì láàánà obìnrin tó náà ń wọ aṣọ ọkùnrin ọlọ́ọ̀bá láàánà anábì láàánà bọ́kùnrin ó ṣe múra ó yàtọ̀ tó pé ṣéèpù ọkùnrin yàtọ̀ sí ṣéèpù obìnrin kóbìnrin máa múra bí ọkùnrin nínú ìtakùn tọ́lọ́ sọ pé wala tatamannaw ma faddala Allahu bi ba'dakum ala ba'd ẹ ní láti máa envy ara yín ní aspect tí ò ṣe tí ò ṣe correct aspect tí ò ṣe regulate nínú rẹ̀ tí màá fẹ́ mẹ́nuba ó ní pé ọ̀rọ̀ tí Ibn Taymiyyah rahimahullah ta'ala tí wọ́n máa ń sọ Sheikh Al-Albani máa ń sọ̀rọ̀ yẹn sheikh abana sọ pé al-aslu fi rajuli al-burus ìpìlẹ̀ níbi ọkùnrin tó bá ní ọkùnrin in tó wà giving nípa ọkùnrin ó ní al ó ní kọkùnrin wà known kọkùnrin wà prominent ìtumọ̀ ẹni pé à ń lọ à ń bọ̀ ọkùnrin lónìí wal-khuruj àti kí n máa jáde wal-aslu fil mar'a ìpìlẹ̀ obìnrin luzumul buyut ó ní kóbìnrin kó wà nínú ilé wà adamul khuruj illa li haja kóbìnrin máa ní kọ́ọ̀sì láti máa jáde káàkiri àfi tí bùkátà bá pàtàkì fún láti lọ gbọ́ wọn ni la budda laha minha tó jẹ́ pé kò sí choice ju pé kó bọ́ síta lọ lefman sọ pé kè èyí táwọn obìnrin ń ṣe nísìn hangout lọ́tún lọ́sì afáàmọ́jẹ̀ká tanra wa carelessness ni lọ́dọ̀ àwọn ọkùnrin ní tó dẹ̀ ń fà fáwọn obìnrin náà ni envy ló bá wọn débẹ̀ àwọn fẹ́ẹ́ ní feeling pé báwọn ọkùnrin bá ṣe máa ń ní time níta táwọn náà máa hang out pẹ̀lú ra wọn ẹ̀dí káwọn náà hang out ìpìlẹ̀ obìnrin nínú Islam oní kó wà nínú ilé ìpìlẹ̀ ọkùnrin ni pé kó wà níta so bọ́lá ṣe ti níjọ obìnrin àtọkùnrin nínú òfin ṣẹ̀ríyà pé tí wọ́n bá sọ pé ìyàwó rẹ̀ dà ó wà nílé kò ṣe pé ó wà níta kò ṣe pé ó wà ní hang out tó bá sọ pé ọkọ rẹ dà kò sí nílé ìpìlẹ̀ bọ́kùnrin àtobìnrin ṣe máa rí nìyẹn ṣùgbọ́n lè ní àwọn obìnrin àwọn náà fẹ́ fíìlì táwọn ọkùnrin ń fíìl níta pé ta ni ó dé tí ó máa dọ́ọ̀lù ọlọ́ba dẹ̀ sọ fún àwọn tí wọ́n lóore jù yín lọ àwọn ìyàwó ànábì wa Muhammad olóòna qarna fi buyutikunna wala tabarrajna tabarruja al-jahiliyyati al-ula olóòni ẹ̀fìdímọ́lé yín Ibn Kathir ìgbà tó ń tú àyà yìí Suratul Ahzab àyà 33 thirty three thirty three ó ní ọlọ́run bá sọ fún wọn pé elzamna buyutakunna ẹ̀yin obìnrin ilé lobìnrin máa ń wà lọ́pọ̀ ọ̀gbà wala takhrujna li ghairi haja ẹ má máa jáde tí ò bá sí bùkátà wà ní wa min al-hawaij ash-shar'iyya as-salatu fil masjid bi shartihi nínú hawaij ash-shar'iyya nínú bùkátà tí sharia recognize ó ní kóbìnrin kírun ní mọ́ṣáláṣí tó bá ti tẹ̀lé májẹ̀mú bí ó ṣe múra lọ ó ní bí anabi ṣe sọ fún wa ìpìlẹ̀ àtẹ́mìnáwó ìmá allahi masajid allah anabi ni ẹ má kọ̀ fún àwọn obìnrin láti wá kírun mọ́sálásí ó ní tá bá wá ń jáde kán jáde láì ṣọ̀ṣọ́ kán wo gbogbo aṣọ wọn kó balẹ̀ déédéé wà ní wàbúyótó ó nà khairul lahun wàbúyótó ó nà khairul lahun ilé wọn ló lóore jù fún wa ṣé islam tó sọ pé kóbìnrin wà nínú ilé tẹ́gbẹ́ al-aslu ìpìlẹ̀ rẹ̀ òun ni kí ni òun náà ni kí ó wà nínú ilé adamul khuruj wal buruz kóbìnrin mọ́ unnoticed ṣe islam tó sọ yẹn níwà ní kóbìnrin kan in the name pé ó fẹ́ mákẹ́tì product àbí service ẹ̀ níwà the regular person ní social media ya subhanallah hadhi fitna ilé ò ṣe standard wa islamically tẹ bá wà àwọn young girls àtàwọn àgbàlagbà míì náà nínú wọn tí bí wọ́n ṣe ń ṣe é bọ̀ tó ti sú gbogbo wọn ti fọ́n ká sórí social media nísìnyí ojúmọ́ kan ojúmọ́ kan content kan torí pé àwọn náà fẹ́ ní burúz wọ́n fẹ́ wà known ìpìlẹ̀ fóbìnrin dẹ̀ ní kóbìnrin pamọ́ ni ṣé o bá kúrò Abdul Zayed wọ́n ní references mẹ́ta wà ní alukur'an tẹ́gbẹ́ ìgbà tó lọ́wọ́ bá ń sọ nípa àwọn obìnrin ilé lọ́lọ́wọ́ bá ń connect wọn mọ́ wà kọ́rùnà fi ibo yóò ti kùnà ẹ fìdí so ṣùgbọ́n lè ní ẹni tá a sọ pé kó máa jáde bọ́ obìnrin here and there ìyìn tọ́lọ̀ ń ṣe fọkùnrin iná envy ìyẹn ló fà á tó fi jẹ́ pé lẹ́ni tẹ́ bá rí obìnrin wọ́n fẹ́ wà prominent àwọn náà fẹ́ ṣe because wọ́n wò pé àwọn ọkùnrin ò lè dọ́ọ̀la wọn kẹ́kọ̀ọ́ mọ̀ fáwọn pé ilé lobìnrin jókòó sí tẹ́ bá fẹ́ lómi nínú wọn yóò fẹ́ lè làánà yín ẹ rántí nǹkan tí Umar radiyallahu anhu sọ nípa àwọn ọmọbìnrin ìkan nínú àwọn ọmọbìnrin Shuaib Shuaib Madian tọ́lọ́n sọ fún wa nínú Suratul Qasas tọ́lọ́n ní faja'at ihda'u ma tamshi ala istihya ọlọ́ba nìkan nínú àwọn ọmọbìnrin yìí ìgbà tó wá bá Musa ó ń rìn pẹ̀lú tìjú qalat inna abi yad'uka liyajziyaka ajra ma saqayta lana wà ní rẹ Musa bàbá mi ń pè é tó ti ọlọ́ba fi sọ ìtàn yẹn tó sọ fún wa Al-Imam àwọn ẹlòmíín náà mufassirun kò pọ̀ nínú àwọn tí wọ́n rẹ́fẹ́rẹ́nsì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nínú àwọn mufassirun alimọ́n tọ́bàrì alẹ́ rahmatullah ó ní pé nígbà tí ọmọbìnrin yìí ń bọ̀ tọ́lọ́ sọ pé fàjá àti ìdá òmà tẹ́mṣì alastihya pé ó wá bá musa fàjá àti ìdá òmà ìkan nínú àwọn ọmọbìnrin méjèèjì tí musa pamí fún níbi odò yìí ó wá bá musa lẹ́ni tó ń rìn pẹ̀lú ìtìjú wọ́n ní umar sọ pé lamtakun salfa amina nisa kò kí ń sobìnrin tó jẹ́ pé ó máa ń display confidence obìnrin tó máa ń show pé àwọn wà confident tó máa ń sọ̀rọ̀ láàrin àwọn ọkùnrin tó máa ń sọ̀rọ̀ ní application àti tuwalé ní ní social media kọ̀rọ̀ ọjà wà láàjà àti pé ó máa ń ṣàní nǹkan ṣe ń tà ní yóò máa ní nǹkan ṣe yóò máa lọ yóò máa bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ kọ́ ìlàbíyẹ́ di aláwàjẹyà wọn ní obìnrin tí wọn ń bọ ó tún wá da ọwọ́ bo ojú rẹ̀ ya subhanallah ya subhanallah eléyìí application kan ni application mi òun náà làwọn nǹkan tí mo ti mẹ́nu bà ẹrí gbọ́dọ̀ bá sọ pé Allahu a'lamu haythu yaj'alu risalata ibi tó máa fi nǹkan ọ̀hún sí ọlọ́run ọba lòun lòun máa wò àwọn nǹkan mi láàrin ara wa tó yẹ pé ọlọ́run ọba pé kò rí bákan náà aljamal ẹwà ẹwà arizik aziki kódà kí n máa ṣiṣẹ́ aziki ò ní rí bákan náà eventually alqabul acceptance popularity ashura ọlọ́run bá ló ń lu àwọn nǹkan yẹn kìí dẹ̀ ṣe nǹkan téèyàn máa ń lé bá téèyàn bá ti jòkó tì í lára ẹnìkan èyí ó padà dóní kẹta ni ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún anusọ́rọ̀ tó Zukhruf ọlọ́ba ní àwọn kẹfẹ́rẹ́ ìlú Maka waqalu lawla nuzila hadha quran على رجل من القريتين عظيم. azim wọ́n ní ah kí ló fà irú alukurani tí muhammed mú wáyé kí ló fà tí wọn ò sọ kalẹ̀ fún ìkan nínú àwọn èèyàn pàtàkì nínú ìlú méjì àwọn àfọwọ́nímọ̀ wọ́n ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú wa Taif pé àwọn alágbára àwọn èèyàn pàtàkì méjì kan àwọn kan wà ìkan wà mẹ́kà ìkan wà Taif tó ń kálukú recognize tó ń kálukú gbà fún ìwọ wa ní omú kúránì wa ìwọ Muhammad sẹ́rù ẹ̀ ló yẹ ká fi rán Ibn Kathir ó ní wa qad dhakara ghayru wahidin minhum annahum aradu bidhalika al-Walid ibn al-Mughira ó ní wọ́n gbà lérò pé ah tó bá jẹ́ pé irú status Walid ibn al ó gbé kọ́lọ̀ fún ní Quran kápọ́dọ̀ Ọlọ́run ló ti wá wa Urwa ibn Mas'ud al-Thaqafi Urwatubnu Mas'ud Thaqafi òun rẹwà bíi kàásì nǹkan Al-Walid ibn Mughira òun ní láàrin bíi kàásì nǹkan wọn ni tó bá tiẹ̀ jẹ́ yẹn ni bó wa ni bó tiẹ̀ pé ànábì rẹwà ju Urwa ibn Mas'ud lọ tí ó ṣe kékeré bọ́n mo fẹ́ lò ní wọ́n wẹ̀ nobility pé àwọn ọkùnrin méjèèjì àwọn ti wà kálukú ti mọ̀ wọn ìgbà wo ni tó tọ́ àmọ́ náà léèyàn lọ́tà áà tọ́ba yìí pé kan nu orú wọn yẹn náà tún gbé fún àwọn ẹni tí wọ́n fi ṣe ọlọ́ba ni àwọn yaqsimuna rahmata rabbik ọlọ́ba ni ìkẹ́ ọlọ́run sẹ́yìn ilẹ̀ pin ọlọ́ba fi dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu ipe ibi tí màá gbé nǹkan mi sí èmi ni mo mọ̀ á ìtọ́lọ́ ọba fẹ́ fún oníkálukú ọlọ́run mọ̀ á ẹlòmíín wà ibi tí ó ti sáàfù tí ó ti rọ́lọ́run ọba sìn tí ó ti ṣoríire òun náà ni kó máa kó máa kó máa assist ẹnìkan yálà ni tó wà ní ipò ìjọba kan ni ó ti sọ̀rọ̀ ire to tó bá ti ń tàn mọ́ ọ̀run tọ́lọ́ bá fún ẹni yẹn náà yóò bára rẹ̀ níbi tí ò dání. tóbìnrin méjì bá wà ọkọ àbí tí wọ́n bá pé bá bless pé ó ní kan tó fi ń entice ó lè wa ó lè jọ ọmọ olówó àbí kó jẹ́ pé òun náà ló ní nǹkan kan tó ń fọwọ́ rẹ̀ ṣe tó jẹ́ pé látara yẹn ọ̀hún àtọ́kọ́ tún lè ní lẹ́vù míì tán fún relé tìjẹ́ ẹlòmíì lọ ẹlòmíì tí ẹ lè jẹ́ bíútì ẹlòmíì tí ẹ lè jẹ́ bóyá oúnjẹ tó máa ṣe olúwa ní ẹ má yín láàmú wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ìwọ ọmọ tálákà ni ọ kò ní ìdíkọ́ máa rẹ ẹ bá kò ti rán àwọn ìyàwó yín tájọ́ mọ́ olówó ìwọ náà lówó owó jura wọn lọ ní má jẹ́ kó jẹ́ pé relationship ọkọ pẹ̀lẹ́ nìyẹn yóò fọ ẹ lórí wasalullah min fadlihi ni ọkùnrin náà ní n tó lè ṣe tí ó fi rí dáadáa walinisai nasibu mimma iktasabu obìnrin náà ní so kóbìnrin yẹn náà jókòó pékè ẹnìkan strength tiẹ̀ ibi cooking ló wà jẹ́ kí mi ó mú ìtún lè ṣe tọkọ wa bá mi yóò mi ni jẹ́ kí mi wà ń báyìí wasalu Allah min fadlihi olúwa ni ẹ gbìyànjú ẹ̀bẹ̀ lọ́wọ́n ọba fún nǹkan tí ẹ̀yin náà ó ní so kí ni relationship láàrin ilé àti tànà àná sọ fún wa nípa pé mashrob ọlọ́wọ́n bó fún wa ní strength jura wa lọ l'aspect kọ̀ọ̀kan gẹ́gẹ́ ọlọ́ba ṣe fún ibùdó mascot bọ́lọ́ba ṣe fún ní strength níbi tìláwà tí ò ní strength níbi ìmọ̀ ìgbà tábà tí wàá recognize ní tọ́lọ̀ fún ní kálukú ní máṣọ́ọ̀bù rẹ̀ yẹn ká wọ́ọ̀kì lé lórí mambori kalawo fi ṣẹ́yìn faliyel zamho umaru ní ẹni tọ́lọ̀ bá fún nǹkan tó bá fa àlùbáríkà sí nǹkan kan tó máa ṣe nǹkan ẹni kó tẹ̀ ń pẹlẹ mọ́ kó mọ̀ lọ tún nà mọ́ mi tí òfin wá ní rí yẹn ṣe mọ́ ẹmu sọlá náà ẹlòmíì tó bá kọ́ mọ́ ń ké masha ṣùgbọ́n ó lè máa wo wáàsí yes kò sẹ́ni tí ò ní ṣe wáàsí bọ́tọ́ wá gbé òun náà fẹ́ ṣe wáàsí tó láàsì kò wá ní ọmọ kan kí ó mọ bó tó àti bó ṣe yẹ obìnrin míì náà òun náà ṣáà ń kíá ní títí tó fi lose gbogbo skin rẹ̀ nítorí pé kí ni ó fẹ́ compete pẹ̀lú obìnrin kejì mọ́ṣúrọ̀bù tóbìnrin míì beauty ni strength ẹ̀ mọ́ṣúrọ̀bù tẹlòmíì cooking ni mọ́ṣúrọ̀bù tẹlòmíì understanding bí kò understand pẹ̀lú ọkọ so tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ibi tá a fi jura wa lọ tí ò ṣe tí ò ṣe catch up pẹ̀lú yẹn á fi nǹkan yẹn lẹ̀ á dẹ̀ máa béèrè dáadáa lọ́dọ̀ ọlọ́run ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزا الله خيرا شيخنا ọlọ́run bá yóò gbà lẹ́sìn yóò bá san ilẹ̀ sàn dáadáa àwa tí à ń gbọ́ náà ọlọ́run ọba yóò gbà lẹ́sìn fáwa náà fún gbígbọ́ yóò sì tún rọ̀ wá lọ́rọ̀ lílò gẹ́gẹ́ bí apáǹṣe máa ń ṣàlàyé fún wa gbígbọ́ iṣẹ́ kan àti ẹ̀tún dúpẹ́ fọ́nà <clears throat> báwa wà náà tó ń fàsìkò lẹ̀ láti gbọ́ ìkẹ́ ọlọ́run kan ni ó kú lílò ọlọ́run ọba ló nìyẹn náà lọ́dọ̀ kọ́lọ́n kúrọ̀ wá lọ́rọ̀ ẹ̀. Bá a ṣe ń gbọ́ tá à ń kó jọ yìí, a lè lò ó ní àǹfààní rẹ̀. Mo sọ náà bí a few days back pé téèyàn bá lè gbìyànjú àti máa lò kò ní pẹ́ tí n tá à ń lò yẹn ó dẹ̀ tún wá ṣe. Táwọn èèyàn ó sì máa sọ pé háà ah, lágbájá ó sì tún ti dá a sí. N tá a sì fẹ́ náà ni kó jẹ́ pé ojoojúmọ́ ayé dáadáa wá ń lékún náà ni. Bọ́lọ́run bá ṣe ń rọ̀ wá lọ́rọ̀ tá à ń rí sílè kan tó ń di sílè márùn-ún, táwọn ọmọ wa náà ń pọ̀ sí i, kí dáadáa ẹ̀sìn wa náà kó máa pọ̀ sí i, kágbọ́yé ẹ̀sìn wa kó pọ̀ sí i, ká lékún nínú ìjọsìn, káwa náà mọ̀ lẹ́mìí wa pé à a dúpẹ́ f'Ọlọ́run, ọdún tó lọ, ọdún eléyìí tún bẹ́tà ẹ̀, a bẹ Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa, tá a bá ti ṣe ládùúrà, àwa lá ọlọrun ní kó gbàdúrà so ọlọrun bá kó ṣáà gbàdúrà ẹnìkan kan àdúpẹ fún àfàwà náà ọlọrun bá san iná lẹsùn dáadáa yẹ ọlọrun bá òní kún nípa ọ ọlọrun ṣe àlékún dáadáa gbogbo wa pátá rahmatika ya arhamar rahim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa astaghfiruka wa atubu ilayk